hello ah, ó dàbí pé bíi tẹ́wàá yọ ah, hello. ó yà pé ó lọ lẹ́ẹ̀kan yẹn ó ṣẹ̀ṣẹ̀ padà wá ń sìn. ṣé ẹ̀ ń gbọ́ mi. ṣe ń gbọ́ yín báyìí. mo ní kó dàbí pé ẹ̀ ń gbé fún ẹ̀ ń gbé ọmọ ọba fọ́sùn o ẹ ní pé mhm. mo trust ìyá lájẹ́ trust tí mo trust ìyá lájẹ́ tí a sọ lọ́jọ́ yẹn ni pé ṣé rosula fún lówó ibi tí mo ní mo ti trust ẹ̀ nìyẹn pé kò gbowó ìyẹn yàtọ̀ bàbá lẹ́gbàá tẹ́ ẹ sọ pé ẹ trust ṣé gbogbo nǹkan in the whole world yìí pátápátá everything in the whole world la fi gbàgbé la fi trust bàbá lẹ́gbàá ẹ fẹ́ sọ pé kò ní kò ṣe mistake nbí láwọn ibì kankan rí. ó ti o like I said mo ní ó ní àwọn ibì no mo ní ó ní àwọn ibì kan tí babalẹ́gbà ti justify ara ẹ̀. ẹ ti fi tẹ́lifí justify ìyáládé yín wípé kò gbowó lọ́wọ́ rosula ó yóò sọ́pọ́ọ̀tì olójú dúdú mi ò sọ pé mo trust ẹ̀mí ẹ̀rí mi ò rí pé ẹgbọ́n yẹn lẹ́nu mi trust tí mo sọ ni pé kò gbowó lọ́wọ́ rosula ibẹ̀ la dúró sí ó wá bólójú dúdú o kò bólójú dúdú o ó bú ẹ̀dọ̀kásò ó gbèsè ẹ̀dọ̀kásò mi ò jáde kí n sọ pé mo trust ẹ̀ ń bẹ̀ yẹn o ok àwakọ̀ ṣẹ́rí àwakọ̀ làṣà wa wà bí hmm. tí kò bá yé àwọn tó wà lójú ọpọ́n wọ́n mọ̀ hmm. pé we are here to stay pẹ̀lú brọ́dà yín tó wà ní we the Americans tó ń sọ pé ẹ ní fan kó mọ̀ pé àwa wá bí to stay ni we no be waka about. ṣé ọdún ìjọ ló ṣe pé mi ní fans ṣé dky. ẹ ṣe gbọ́rọ̀ yẹn dáadáa ah. ká ọjọ́ tẹ bá jókòó ti ṣú ẹ̀ mm. ẹ understand ṣú ẹ̀ dáadáa ah. ṣóyè yín ìyẹn náà ó kùtùkùtù ẹnu ẹ̀ pọ̀ ìyẹn by the side nìyẹn àtẹ̀lẹ́jọ́ mm. ẹ mú kí lorúkọ godfather àbí father tẹ́ ń aslika nìyẹn ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ah, ah. àwọn yẹn ẹ bá mi. àmọ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ dáadáa. dọ̀kásì ló jẹ́ kí dọ̀kásì ló mẹ́sìn ní godfather ọ̀pọ̀ jàre dọkasi tó lọ báyìí ló mẹsì godfather up godfather náà èèyàn èèyàn gidi ni ó kọ ó kọ lọ support wrong person ni lójú tèmi o anyway. èmi máa ń láìkì yín èmi máa ń láìkì yín pé gbogbo wọn lè máa ń support bó ṣe yẹ kórì náà ni bọ nínú ọkàn wa gbogbo wa jọmọ èèyàn gidi lórí platform. èmi àti godfather máa ń sọ̀rọ̀ dáadáa náà kó tó di pé dọkasi wá da gbogbo ẹ̀ lọ tẹ̀rí bàbá yẹn orúkọ tó máa fún tẹ́ lọ ẹ mọ tẹ́ lọ sẹ́bọ̀. rákàtì ò dáa téèyàn bá ti wọ bẹ̀ báyìí kó kó ti gbà pé ẹ̀jú tó wò rí náà yóò wá. ìgbọ́lẹ̀ integrity. àmì ló sẹ́ẹ̀tì àmì kìnnìkan yẹn irọ́ kú bá ti wọnú fúrákàsì ni gbọ́dọ̀ bá dé kò sí bá ṣe lè kọ́fà ẹ̀ tó àwọn tó bá kọ́mẹ̀tì àkọ́mẹ̀tì burúkú ẹni máa kọ́ọ̀lù àkọ́ nígbà kan tẹ́mi àti ibi kọ́fà àdàmà sọ̀rọ̀ pé ní ẹ̀ ó máa ní sùúrù ni o tó bá rí pé lágbájá kan kọ́ọ̀lù ó ń sáré pe spíkà tẹ̀mẹ̀dù kan kọ́ọ̀lù ìyá yẹn pọ̀ sí ni o yára ní sùúrù jẹ́jẹ́ o <laughs> kò yé gbogbo wọn kò yé gbogbo wọn pé à ẹni tó wà máa gbọ́ èpo ọ̀rẹ́ babaláwo pásítọ̀ ní babaláwo ni bó ṣe ń gbọ́ ọ̀fọ̀ ló máa máa ṣe pé ló máa ọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kékeré sí lára báyìí àárẹ̀ ògbọ̀rọ̀ ó ṣe wọlé nígbà mo jẹ́ kó understand báyìí eh, àwọn spíkà àwọn tó ń calling má wo àwọn tó ń calling àwọn tá à ń ṣe ṣò ní kò tá a bá ti mú ẹ̀ ẹ̀ jáde fún wa àmọ́ ẹgbẹ́ nìkan kọlù wa bá sáré bọ́ta. you know one woman oh, you know that woman yeah, she spoke about me that woman. <laughs> Ah, máa lápá tẹ́sán tí yóò bá ní àwọn tó ń comment over my máa I want to tó calling over my máa Oh. ó ah, èèyàn ní pẹ́ kú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan is what we are going to see. It's not coming from any aspect of hatred. No nǹkan tó bá portray làwa ń sọ hmm. à ń rí wípé òun ṣe sucking of ass all around that's all we see ṣo fẹ́ gbọ́ bó bá fẹ́ gbọ́ òótọ́ ọbẹ̀ mo kàn tún rí pé ó ṣe mistake kan mi wàá mọ̀ bóyá wá sọ ní gbogbo tóun àti ṣégeyà yìí mi ò rí ibi tó ti pé sọ fún sábọ́ọ̀dù wípé báwo ló ṣe máa sọ pé ṣégeyà ń bá Sunday Igboho sùn ṣe mọ̀ pé ká ló tẹ̀ make a statement ẹ̀ tó condemn ẹ̀ ni bóyá ìbátú ní ìdí ẹ̀ ẹ̀bá tún ní ìjẹ́. mo gbọ́ mo gbọ́ kọ́là kan tó ń sọ pé he came I think eh, lẹ́gbà ló ń sọ. Hmm. ṣé bírú bàbá yẹn ṣe wà tí grey ẹ̀ gan ti ń tán greyish brownish yẹn hmm. kó má tú òpó òun máa ma sọ ọ̀rọ̀ tó ní ayé ẹ̀ bó ṣe wà yẹn kó má tẹ̀ lè máa sọ̀rọ̀ gidi fún Esabod àbí òkété gbogbo nǹkan tí òkété bá ṣe òun tì lẹ́yìn à ń rí update òun kọ wípé ah chieftaincy title yẹn ni focus ó rí pé ó wà heartless ó ní conscience wọ́n sọ̀rọ̀ èèyàn kan kú o ò lè ní kó dá sí òun sọ̀rọ̀ chieftaincy title ṣé yà ń jẹ yìí ẹ ní àkàyè tó bá máa bọ́ tá à ń ṣe èpè lólórí bùkún ọmọ máa ṣe àpò máa ṣe pé a máa ṣe pé a lóun pásítọ̀ a máa fọfọ a máa pegede irú irú ti di dọ̀kásì yẹn sìn kì í ṣe pé àwọn ọmọ ọdún náà wọ́n lè understand gbogbo náà mọ̀ pé nǹkan tọmọ yẹn ṣe ò dáa gbà ká ní bírò ti ń bá wà lọ́dọ̀ wọn màá kàn sọ pé à dọ̀kásì bó ṣe sọ pé oyè yẹn ló wà lọ́kàn yẹn kò yẹ kó sọ bẹ́ẹ̀ one statement yẹn ó carry a lot of uh, weight you understand ah ó dẹ̀ bá sòtọ́ ọ̀rọ̀ lóòótọ́ o àwọn tábà wà wò ó táwọn fojú kọ́ báyìí. jáde saying that kò ní focus lọ sọ́dọ̀ chief tansa bẹ́ẹ̀ gbọ́n kan tí mo sọ. Ah, ah oyè báwo lẹ́yìn lọ́nà ah. ọ̀pọ̀lọpọ̀ tó kú tó bá jọ́ ọmọ tó yẹ ti tí wọ́n kọ́. oyè báwo nínú nǹkan tó ń sọ wọ́n sọ pé ah. ẹ̀mí lọ ah. ìwọ sọ̀rọ̀ òun sọ̀pọ̀tẹ̀ pé kó máa focus on oyè wo jẹ́ sọ fún ẹ mọ́ kí lòun oṣù tù fún nǹkan tí kò yé gbogbo yín nìyẹn hmm. kó gba gbogbo oyè láyé yìí mọ kí ilé ẹ wọ sútù fún. <laughs> ó dà pé ẹ ní làákàyè débẹ̀ yẹn. Hmm nǹkan tá à ń sọ fún yín bóun yìí kẹ́ kó agbádá sára mọ́ńkì mọ́ńkì ni dọ̀kọ́ọ̀sì mm. meaning that we still see her in the mud. Mm. a ní kò kò gbéyì dání kò kò ó dà pé ọ̀rọ̀ yẹn ò yé yẹn ẹ̀ ní làákàyè gbogbo yín tẹ wà ń bẹ̀ yẹn ẹ̀ gbọ́n. Mm. bọ́ ìtẹ̀lẹ̀mí rí màá yẹn síná tó bá jáde ń sì pè egede ló máa máa ṣe ẹ́ àgbàlagbà bírò ẹ kí ló dé alábòsíà desperado lórí ọ̀rọ̀ mọ́nì iná mọ́mì kínní kan gbogbo wọn ni mọ́mì ẹ̀ ah, bàbá arúgbó tó ń pe gbogbo wọn mọ́mì. ẹ má wọrí àmọ́ tó gbé godfather sí wọ́n rí kò sí ṣe nínú nínú Facebook yìí kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣèbí bìkan lọ́wọ́ àtẹ́lẹ̀ pẹ̀lú lọ́dọ̀ eh, eh, iná pé Kwame ṣèbí Kwame ló ń bá ṣe tẹ́lẹ̀. nǹkan tí kò kàn ó mú Lizzie ó mú ṣe topic kí ló kàn bẹ́ẹ̀ eh, ẹlẹ́nu fàkíà. kí ló kàn bẹ́ẹ̀ kó tó pèsè jọ àgbàlagbà àgbàlagbà òṣì ló ṣe bẹ́ẹ̀ yẹn ọmọdé méjì ń jà wo dẹ̀ dé síta ó bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ Lizzy sẹ́nu òun ṣẹ́ẹ̀pẹ́ fún òun sọ̀rọ̀ sí I don't know ó dẹ̀ péré ẹlẹ́yìn ọlọ́run ah, ó dẹ̀ ní motivational speaker àbí kí ló poyè wèdèwò ló fún rẹ in fact you are the worst on this place it's starting from where you are coming from lọ́dọ̀ debi o ní good kinní bẹ́ẹ̀ o ti understand so èmi ò mọ àwọn ọ̀rẹ́ tẹ̀yìn bá wọn but i'm sure you can manage your so-called friends gbogbo ọlọrẹ mi àní gbogbo ọlọrọ fi kẹ́ mi ṣé mo máa ṣe pé gbogbo ọlọrọ fi kẹ́ mi Ọlọ́run fi kẹ́ mi. bó bá wù mí mo lè ní godfather kọ́ mo yẹ bá yẹ kí n bẹ̀rẹ̀ sí níbu kí n tún gbé ilé kí n tún dé ó yá jọ lọ́jọ́ kó straight from the àtọ̀ yá bọ́ sí mi. ẹ̀rọ ní kò wọlé kò bàbá ẹ̀sẹ̀ rà. gbogbo ọlọrọ fi kẹ́ mi tó tọrọ ni kò sí mọ́ṣẹ́ lè bá mi jà tó tó bá tún yá máa tún pè wọ́n ní bóyá ẹ máa bọ̀ ọ́ ẹ yá ṣeré. òun náà ẹnu ẹ máa ń yọ ẹ rántí gbà tí ẹ sábọ̀dì lọ sí Amẹ́ríkà Ah. òun á fèsì ẹ ni tó bá fẹ́ fèsì òun kó jáde síta ah, ah, mo ní ṣètò orí ẹ̀sà bọ́ọ̀dù fojú náà. Eh, alára náà àwọn náà gbọ́dọ̀ gbéra ẹ̀ga lójú ẹ̀sà bọ́ọ̀dù náà ó kàn jẹ́ pé mi kàn láàkì káwá blame ẹnìkan kéèyàn méjì jà káwá blame n tó dẹ̀ ṣe pẹ̀lú eh, Kwame àti Dorcas náà nìyẹn téèyàn méjì bá jà ó máa blame àwọn méjèèjì ni bọ̀tọ̀ bá wá blame ẹnìkan tó fẹ́ ẹnìkan tó fẹ́ ẹnìkan lẹ̀ irú tí ṣéke yà yẹ ó yẹ kó ó ti ẹrí pé ìyá alájẹsì mi ò fi bẹ́ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ pé pẹ́. ní kọ́ńtẹ̀ tàpẹ̀ pé sọjí ààrẹ o tẹ o tẹ ní integrity díẹ̀ hold yourself a bit ẹ eh, understand. bẹ́ẹ̀ni because a reasonable person máa mọ ẹgbẹ́ ah. kan tí ẹ sábọọdù sọ pa Sunday Igboho yẹn ó ó rọǹdì bàjẹ́bàjẹ́ ah. even gan gbogbo speaker kan ló yẹ kó kó pinpoint pé mm. àtàntó ìwọ́gọ́ tó wà ní ewé ó yẹ kó lè jẹ́ kó understand pé n tó sọ yẹn sẹ́ ah ah nǹkan burúkú ni níwájú ọlọ́wọ́ àti. èmi ò tiẹ̀ blame ẹ̀ alẹ́ ni tó bá ti bá ṣe ó máa gba nọ́mbà wọn wọ́n máa máa gba nọ́mbà ara wọn lẹ́yẹ kọ̀ọ̀kan tó bá ti feel pé that woman is a good woman and you are supporting her so tí táìmù ẹ bá ti dé rọra gbà á kó fomi lónìí. Ah, bí táìmù tiwa náà ṣe dé ńgbà kan lọ <laughs> Ọlọ́run ti ṣe táìmù tiwa náà ti lọ. ẹ̀mí sọ pé yípo yí ẹ̀rọ bẹ́ẹ̀ ò kì í fi bò inú mi kọ́ dùn mí pé <laughs> ó dà pé. nígbà táìmù tiwa náà dé àgbà kan wá. sáàpù yẹn ó di ẹran sí. oyin fẹ́ gbé wa tán díẹ̀ ló kù. <laughs> Ah, Ọlọ́run tó ọlọ́run ló mọ orí burúkú tó yà yẹn gbé wálé ayé. màá tún pọ̀ yín báyìí wọ́n ní pé ṣé ẹwà òkè you feel right pẹ̀lú ẹ̀yàn aláwọ̀. ẹ tún wọ̀ gbàgbọ́. ọlọ́run kò ṣàdéhùn ẹ ti sún ẹ̀ mọ́. ìyá mi ni mo dà ah, ìyá yín ni o ẹ má bu èmi náà tẹ̀ ń bá yín rà bu ẹ̀ wọ́. àgbà tí wèrè fẹ́ kọ̀ wá ń kó ẹ àwa ló wá máa fẹ́ máa fi ta yín. Oríṣiríire ìgbà tẹ fún ní ẹ̀pẹ̀ tí ẹ mọ̀ bóyá pakọ̀t ni máa pẹ́ ọ́ òyì kọ́ wá ni. ó rẹ̀ sára ni òyì gbé lọ́jọ́ yẹn irú tí ṣégeyà yìí ṣe fún náà ni kò mọ̀ pé ṣégeyà lè gbé kíní ẹ̀ jáde. mo ní correct kò mọ̀ this is what i'm talking about ẹ ti jí hmm. ẹ ti sọ jí èèyàn á bú fámílì èèyàn. Ah wá bíyàwó yàn mm. èèyàn wá dákẹ́ abọ́mọ ah. yàn mm. who born dog ẹ ta ló bíyà láyé ẹ̀rí ta ló mú ẹ̀rí wo àwọn oníṣàngó aláwọ gbogbo wọn ló máa kó jáde fún ẹ wọn máa pè wọn lẹ́yìn kọ̀ọ̀kan ni wàá mọ̀ pé o wọ èèhàn o ò tí ì mọ̀ kankan wàá mọ̀ pé nǹkan rọ́rù hmm. hmm. ẹ̀ wàá kọ̀ bú èèyàn anyhow àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jọ ẹ bá ń béèrè lọ́wọ́ ìyá yín kí ló dé tó máa tó máa ń ṣépè fún àwọn àjá tó ṣoná. Eh, àwọn fábílì ẹ̀ ni wọ́n dálẹ̀ àwọn ẹbí ẹ̀ ló dálẹ̀. jẹ́ kí n sọ àṣírí fún ẹ aisabod ibi téèyàn ṣe oògùn dé tó hmm? fẹ́ gbọ́ ó ní tutù àtẹbọ tó ń ru lórí yẹn má máa fi yẹn wá kó wa jẹ wàá bú wọn nǹkan kan ò ní ṣẹlẹ̀ ṣó ti yé ẹ kókó sì lọ àfẹ́gbọ́ gbogbo àwọn yẹn mọ́ ó ti yẹ ìwọ kinní kan ìwọ mighty eagle ó kàn ń try láti púùfù pé ewé ẹ̀ ń jẹ́ ó ti yẹ àwa dẹ̀ mọ̀ pé sàkàmàjì nìyẹn tó ti yẹ hmm. wàá tún mú pásítọ̀ wàá mú wọn sẹ́nu sàkàmàjì òun ni ẹ hmm. gbogbo ẹ̀ tóun ṣe lórí ọ̀rọ̀ ewé náà ló ń ṣe kán lè wàá ra ewé òun dẹ̀ ló ti sọ pé wọn ò rí kankan rà yẹn oko ń lé lẹ lọ rà àbí ò lè sọ pé rà yẹn. oyin oyin màlà wàá fẹ́ lọ láwọn ńlá ńlá yín ńlá yín kóńdó kóńdó kóńdó ọlọ́pàá la lọ gbà lọ́dọ̀ ẹ̀ o wọ́n á gbóyin lé wa lọ́wọ́ o kóńdó la lọ rẹ̀ fúlà lọ́gbà ẹ̀ ló bá gbóyin lé wa lọ́wọ́ o wo Esabod àkòmọ́lẹ̀ ló yẹ kó lò fún broda Ṣege broda Ṣege. kókò pa ó yẹ kókò Ṣege pa ẹ̀gbọ́n Ṣege ìlú wo lẹ sọ pé tó bá yẹn náà ẹ̀yin náà wá lọ sí ìlú yín ẹ lọ ṣe love do me apart. <laughs> love gbé mi pa gbé mi gbé mi kóre Esabod <laughs> love gbé mi kóre Esabod. padà ṣe èèyàn náà máa máa ń jẹ́wọ́ ara wọn pé ah. ìdílé kínní làwọn ti wá ó ti yé. àwọn méjì wọn wá jọ tákà ẹ ẹ ti gẹ̀ẹ́sẹ̀. But lọ́wọ́lọ́wọ́ tá wà yìí o scores Esabod tó wà ńlẹ̀ yìí nine to one. nine to one ni ah, nine to one ni o. bọ̀dà ṣègè ló ní nine ah. wọ́n nìyẹn wípé ó dàbí pé kí n fẹ́ spell orúkọ mi sìn Sunday kí wá kọ mm. s o kí wá kọ o n d a y kí n gbàgbé s ṣé wọn ti lù mí pa ibi ìyẹn ewé ó spell ewé ó kọ w ó gbàgbé yìí e dànù. <laughs> wọ́n gbàgbé yí <laughs> kò ní ta wí ẹ̀yẹ ewé ẹni ti wí báyìí ibi tí jẹ́gẹ̀ dọ̀dẹ́ ẹ̀yìn ewé ẹ ti di wí báyìí <laughs> <laughs> kò rẹ gbàgbé yín yẹn kó lè yá. ìyá ewé ah, bọ̀ ìyá ewé ìyá ti tán lórí Facebook yìí o ó ti tán. wo o ti fẹ́ change topic má ah. change o ṣọ ààrẹ o bóyá má sá nìyẹn o. ó ti ń bẹ o. má change topic yìí o lọ́wọ́lọ́wọ́ tá a wà yà wá ń gbádùn yìí tá a gbọ́ yìí gbogbo tóun ẹ ló wà nínú text message the way you talk ló wà ní text message yẹn. kò tẹ ìyàtọ̀ rárá. ó dẹ̀ ti pẹ́ tí bọ́dá yẹn ti sọ̀rọ̀ yẹn. ó tẹ bá rántí. Mm. so àwa mọ̀ pé òótọ́ lílé kọ̀ǹfàmà ni ẹ́ torí pé àwọn tó ń tẹ̀lé ẹ ló gọ̀ hmm. ẹni tí ò gbọ́n láàwẹ̀ ń gbó ẹ̀yin ó mu gàn ẹ kọ́ntínú. ẹ ṣeun gan ni. <laughs> ó dàbọ̀. ó dàbọ̀ ẹni tó gbọ́n láàwẹ̀ dẹ́ ń gbó lóòótọ́ o. hello. hello. hello. ẹ bá ra o ẹ ká sọ ah bàbá ni ẹ ẹ máa rọra sa o ẹ kú ètò ẹ wá ni ẹ sa o. eléyìí gbẹ. wọ́n bá ló gbẹnu tán eléyìí tó gbẹnu tán o. ṣe rí fàyè. Hmm. lọ́rọ̀ ìyálájé hmm. kò sí si. ṣe nǹkan tí èèyàn máa ń pariwo lé lórí ọ̀rọ̀ àsọ̀ra ẹ̀ hmm. tó bá yá yorùbá máa ń sọ pé ẹ̀yìn kùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé téèyàn bá ní ẹyọ kan péré hmm. lẹ́yìn èèyàn èèyàn ò ní ìdí ṣe ẹ ráwọn tí ìyálájẹ wá ń lùlù fún àwọn gan fúnra wọn mọ̀ wọn mọ̀ ìyálájẹ ni ó jogun gbogbo wọn pátá yóò jogun gbogbo àti ìyá o àti mímí o ìyálájẹ òní ó jogun gbogbo wọn pátá orí tẹ ẹ bá rí gbogbo ọ̀rọ̀ tí ìyálájẹ bá ń dá sí. Si symptoms ni aládé máa ń dance yóò mọ yóò mọ gbé symptoms yóò mọ gbé kiri root cause tó ń ṣẹlẹ̀ yàlájẹ́ òní àdírẹ́sì ìgbà téèyàn jáde tó ní ṣége lọ bá Ìgbòho sùn tíyàn wá sínú tí yàlájẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kí náà tó ń pè yẹn yàlájẹ́ most of the times ẹ̀ ní she focuses on crowds. not the issue but àwọn èèyàn orí ibi tí crowd bá ń fì sí ibi tí ìyálájẹ mọ̀ pé wọ́n lè tètè fóun ní ajé yóò ra fàsẹ́yìn bẹ́ẹ̀ yóò wá wá àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn wé ẹ̀kọ́ òwe Yorùbá dẹ̀ ní bó bá ń lọ wájú ìyálájé ń tà lórí Facebook yẹn ṣùgbọ́n gbogbo àwọn tí ìyálájé ń gbé mú àwọn jù ọpá kóòtù ni ó padà fáwọn òní ó gbogbo wọn gan mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìnkùlé lọ́ta wà gbé ni ìyẹn fún tìyálájé ṣe rí àwọn kan ò mọ reason táwọn tí wọ́n yíjú padà sólójú dúdú fi yíjú padà àwọn kan máa rò wípé irú àwọn Àbíkẹ́ Jagaban ìgbà tán yíjú padà wọ́n rò wípé bóyá wọ́n ya sa ọmọ ni ìgbà tẹ́yìn náà yíjú padà èyí náà àwọn kan rò wípé ẹ̀yà sa ni ṣùgbọ́n bí ìdí ìkòkò ò bá dá lójú kì í gbé gógó mì ìdí ò sì bẹ̀rù òfin nígbà téèyàn bá tọwọ́ bẹ bí èèyàn lójú tí ń gbọ́mọ èèyàn ṣépè kéèyàn tó wá lẹ́rù kan ń ba òun <laughs> àti fèsì irú ẹni bẹ́ẹ̀ mm. a jẹ́ pé èèyàn ti jọ máa lè nu ọlọ́run sì ní já yọ máa lè nínú ìkànnì maturity tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní forítì forítì ló mú kí orí àgbà ó pa á. Hmm. ṣége gbé jáde ń sìn ká hmm. ló lè mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ pé maturity nìyẹn ṣùgbọ́n ó sún ṣége kan ògiri ó wá receive pion chart hmm. kò lè bá ti ti gbé tàgé ná pa kò dẹ̀ lè rìkọ́và lórí eléyìí ṣùgbọ́n ìyá náà hmm. torí mo láìkí nǹkan kan tó ṣẹlẹ̀ hmm. maturity fún olójú dúdú hmm. ẹ rí i pé Lizanjori náà lo maturity fún ṣége náà tẹ bá wo ìgbà tí nǹkan yẹn ń lọ ẹ rí i pé Lizzy ò. òótọ́ ni torí pé ọmọ àgbà ni hmm. ó rò ọ̀rẹ́ tó bá dúró tì ní ìbò kò jẹ́ pé jọ́ kan ṣoṣo. bẹ́ẹ̀ni ẹ bá wo ti. maturity yẹn náà ni Lizzy náà lò hmm. kó ṣe géèyà. ṣeré gbogbo ọdún a sì bìbò pé kékeré ṣe pé kú ló yà wá hmm. ṣùgbọ́n a tún lè pàdé lórí ìrìn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tá a bá pàdé padà ọ̀tẹ̀yìn bá a ti kọ́ látẹ̀yìn ká mú un lò kò sí ní tí ṣégé ìyá tó ń fẹ́ lórí ìkànnì ju pé kó bí ṣégé ìyá ò dúró kò sí nǹkan kan tí àwọn tí ṣégé ìyá lọ ń bá àwọn olójú dúdú o àwọn míní o kò sí tíṣẹ́gẹ̀ ìyá bá gbọ́ ọbẹ̀ ìjọ ẹ̀tẹ́ lọ àwọn tó lè fún níyì náà ní irú àwọn elizangari náà lè lè fún níyì kò pé ah pé tẹ bá sọ̀rọ̀ ń gbà mí àwọn èèyàn fẹ́ wò pé gbogbo èèyàn lọ́rẹ́ yín ni gbogbo èèyàn lẹ́mọ́ because you always give ẹ̀tún ẹ̀tún you even look for excuses for people even when you know that they are those. ká sì máa wò ná irú irú orí platform yìí. ẹ rí ibi àwọn ìyá tó ń lọ yẹn ẹ̀yin rò pé ìyá yẹn pé torí tó wà lọ́wọ́ ṣégeyà a wá fún ṣégeyà ní irọ́ ni ah <laughs> bọ́dà mi ẹ pagbó ebi ń pa mí kò ṣeé fi ìfẹ́ sọ. So ebi ń pa mí kò ṣeé fìfẹ́ sọ tẹ́ ẹ bá wo chaati yẹn tẹ́ ẹ bá wo chaati yẹn ebi ń pàyà hmm. ebi oko ń pa á hmm. kì í sì ṣe lórí ṣégé ìyá nìkan ṣégé ìyá náà ò jọ ká lára amẹ́ríkà tí ń bá sọ̀rọ̀ ni ṣé kò sí yàtọ̀. nígbà tó ti wá mọ̀ kó ń ṣèbàjẹ́ tán hmm. ó tún wá ń wá ọgbọ́n àyíkọ́rọ́mọ́yín hmm. ó fẹ́ sọ di àìtètè mólè olè <laughs> mólóko. olè kólókó ah. kú iṣẹ́. ó ti rí wípé ntọ́ wà lábẹ́ ti dàgbà do hmm. àwòmọ́jú nìkan ojú rẹ̀ lórí ètè rẹ̀ ti ń tó tiẹ̀ nọkọ̀ fún ségé ìyà kò wá rí i ẹ̀yin wá ròyìn pé gbogbo bí ṣe ń gbé bí ṣe ń gbé súnmọ́ tí náà káàkiri yẹn kì í ṣe pé ebi ń pàyà hmm. ebi inú ń pa ebi abẹ́ ń pa ìkanra náà ló máa bá dé ló fi jẹ́ pé tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ ẹ̀ tó bá yorùbá máa ń pòwe kan wọ́n ní iṣẹ́ ni oògùn ìṣẹ́ hmm. tẹ́ ẹ bá rí yẹn tí bá ń bìyẹ́fù normally hmm. ó níṣẹ́ lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni ẹni tí ò bá ti ní iṣẹ́ lọ́wọ́ yóò ni ṣé ẹni tó níṣẹ́ lọ́wọ́ ti ń ṣiṣẹ́ tó ń gbìyànjú tó jẹ́ pé òun ló pa owó ṣé yóò ṣe ti ìkáwọn eléyìí ṣe ọmọ gbé ọyàn jáde hmm. ìfọwọ́ ọrí ìyá ń gbé abẹ́ jáde ẹ mọ oríkì tí Yorùbá ń kí abẹ́ obìnrin ni ojú òní wọlé ẹ̀kan kó mọ̀tún wo ló wá nípa fi ń bẹ̀bẹ̀ káàkiri ah, òkété ń fọyàn bẹ̀bẹ̀ ní ìṣíníyún orí ìyá gbé abẹ́jáde ní bẹ ségè <laughs> ẹ ẹ mọ̀ pé nǹkan ti wọ̀lú kò sí táwọn ilé èèmọ̀ ti wọ̀lú <laughs> ah, ah. kò sí táwọn eléyìí kí làwọn eléyìí tó kí ló tún kù tún wọ́n kà tẹ́rí eh, ọ̀rọ̀ wọn ó ti gbé wá sí mi báyìí ẹ̀tẹ́ tí wọ́n tí wọ́n fowó rà hmm. ẹ̀tẹ́ tí ẹ̀tẹ́ ẹ̀tẹ́ ẹ̀tẹ́ tọ́lọ̀ ni wọ́n bá pàdé lórí ìkànnì hmm, àsìkò ti tó kò sì sẹ́ni tó lè gbà á lẹ̀ ẹni tí wọ́n wọ́ òfin ò bá tẹ̀ pé kó lo ẹ̀wọ̀n hmm. torí àwádìí ikú tó pa ìyá àbèjì nìsín èèyàn kan lọ́rùn oyè ló bá wọn eh, Ọrụ òyìnbá lóòótọ́ <laughs> yọ̀lọ̀ wọ́n lọ oge ṣe báwọn náà ní foundation foundation ní oko fọ̀ foundation nínú oko fọ̀ <laughs> tẹ́ ẹ gbé ọmọ ọlọ́mọ kúrò ní ìgboro tẹ́ ẹ wá lọ gbé sínú ilé two thousand per month. Uh. tẹ́ ẹ dẹ̀ sọ fún apẹ́ ra mọ́tò fún <laughs> ah. Ah. tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ lé brand new house àdẹ̀rẹ̀ mm. àwọn ìyálájẹ́ àràwọn alálìsì àwọn ok irú àwọn tó ń wà lamẹ́ríkà àwọn tó ń fọ̀wọ́n eléyìí sọ́pọ́ọ̀tì tó bá jọmọ ìyá àwọn àbọ̀mọ tán bínú ló wà ní situation tí ìyá àbèjì wà ah. téèyàn kan gbé jáde tó lówó ṣe bàbá wọn ṣe ìyá fún un mm. ṣé wọ́n gbà sáwọn eléyìí ti gbàdúrà rú rẹ̀ fún ìran fáwọn ọmọ tiwọn kéèyàn kan dẹ̀ jáde kó ní ẹ̀ ní rí níjọ́ tẹ́ bá máa rí báyìí wọ́n á tún ṣe fọtoṣúùtì fún ní eh. àṣẹ inú mọ́ṣúárì wọn ó ti fọtoṣúùtì fọmọ ọlọ́mọ. <laughs> fọmọ ọlọ́mọ oh, ó mà ṣe o. a dẹ̀ rí káwọn èèyàn lè sọ wípé wọ́n dájú wo nìyí lọ́mọ tó wá sókà gbé sórí sórí afọ́nrán pé kó lè rí ìrànlọ́wọ́ hmm. ìwọ wá ń dá padà lóru eh. fáwọn ẹbí rẹ̀ ah. táwọn ẹbí yẹn ò lágbára láti tilẹ̀ tẹ́lẹ̀ ẹ wá dá padà ibi tó dá padà sí yẹ ṣé kó lè kú ni àbí kó lè yè hmm. ṣé mo rọ ọlọ́mọ ti rí gbàlà ló ṣé mo ti rí ràn hmm. lórí ayélujára tó ọdẹ lọ gbé hmm. tó oníwọ ló fún ní sùn o ó máa jayé kú ni àṣẹ yóò jayé kú náà lóòótọ́ ni. jẹ o ká má purọ́ o. Ah! àwa ah, rí àwọn tí ó bọ́ tí èèyàn bá wà ní cost bó o lèèyàn ṣe ń tẹ́kẹ́ ẹni tó wà lábẹ́ èèyàn àárín wọn ò fi dá wa lẹ́kọ̀ọ́ pé ẹ tún gbé fúrákà sẹ́gbẹ́ kan ẹ tún gbọ́rọ̀ justice sẹ́gbẹ́ kan hmm. kẹ́tì ẹ̀ wá dá wa lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá gbé mú ọmọ sọ́dọ̀ yín o tẹ́ ẹ gbà lọ́wọ́ òbí ẹ o hmm. irú ipa wo ló yẹ ká kó lórí ọmọ yẹn hmm. àwọn sọ pé o record evidence eh. that is technicality that means that there is no good motive olóò record ẹ e- kí ni motive ẹ láti máa record evidence pamọ́ tí ò bá jẹ́ pé technicalities ló ń wá hmm. tó bá jẹ́ pé ẹni tó o nífẹ̀ẹ́ sí ni tí ìfẹ́ yẹn dẹ̀ pé ọmọ mi ni wà á máa ṣe gbogbo ohun tó ń tó ń ṣe passionately ni. Mm-hmm. kódà ò ní ò ní wo pé àbí mo ṣe mistake báwo èèyàn bá máa bú ẹ wà pé wà ah, báwo ni ó bú mi lórí eléyìí ọlọ́run á rí mi ni ṣùgbọ́n ìjọ tó dá padà ló mà ló rìkọ́ọ̀dù pamọ́ àṣẹ hmm. wá evidence ìjọ tó ń tọ́jú rẹ̀ ìjọ tó ń kẹ̀kẹ́ rẹ̀ yọ a dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kí ọmọ ọlọ́mọ ṣe yọ ńgbà tó gbé tó gbé kúrò lórí ìkànnì àfùgbà ká máa rí. Ah! lójú mọ́ṣúárì lẹ́gbọ́n ọmọ ọlọ́mọ lọ hmm. ìwọ wá ń gbé dìjáde wọ́n tó lè parọ́ mọ́yàn tó dókòó tó ohun irọ́ wípé ṣége ìyà ọlọ́mba ó fẹ́ bá sẹ́ńdú àà ah, ah, ah, Sunday Igboho eh, sọ́kọ̀ ọmọ tí wọ́n tó sọ ni. kò tẹ kò yé. ṣé wọ́n lè sọrú yẹn kí wọ́n ní pé ìyàlájé ní ìsìnkú èèyàn kan wá jókòó wọ́n máa sọ pé ìyàlájé àti olójúdú wọ́n ń bára wọn sùn ṣé inú ti ẹ ogún ni ṣé n tó dáa nu. no ìyàlájé kọ̀ ọ́ bẹ́ẹ̀ mẹ́rin. ṣé irú tó yẹ kí wọ́n máa rí nípa ìyànnú tẹ̀gbọ́n nǹkan tí mo sọ. ìyá alájẹ́ sì kàn dé. ọ̀hún ló yẹ kó yẹ kó jẹ́ ní tó yẹ kó jẹ́ tọ́píìkì nìyẹn hmm. ní tó kọ̀ sí dáadé nìyẹn hmm. tíyẹn ò bá sílẹ̀ ní ṣéṣégbé ìyá ọgbẹ́ nǹkan kan jáde. Hmm. ṣégbé ìyá gbégbé ìyá reaction ni ta ló lè mọ̀ ẹ wo iye ìgbà tí ṣégbé ìyá ti stomach tó wà lọ́wọ́ ẹ̀ kọ̀ wá tì síta kí wọ́n á lẹ̀ bí ṣégbé ìyá lórí gbogbo tó lọ yìí ṣé ìyá ò lẹ́bi. kò lẹ́bi o. kò lẹ́bi kò lẹ́bi. kò lẹ́bi rárá. ẹ ẹ níwọ̀n a ní dàpọ̀ ìyá yìí ló yẹ ká fókọ̀sì lé lórí ìbàjẹ́ ìtó màmá ìbàjẹ́ ètò àwọn nǹkan kan wà tá a dá a gbọ́dọ̀ tó a bá bá lọ́wọ́ ọmọdé àwọn ọ̀pọ̀ ọmọdé ló ń ṣe é mm. ah, ah. àgbàlagbà tó mọ intoxicate èèyàn ni ṣé wú orí àmọ́ intoxicate èèyàn ni láéláé. eléyìí àti inú ilé àti ta tó bá jẹ́ pé gbogbo wa dẹnu bò láti lẹ̀ ni kò ní débi tó dé ó wá fẹ́ sọ ìbàjẹ́ ó fẹ́ gbé ìbàjẹ́ wọnú kọ́tọ̀ wa ó mm-hmm. fẹ́ fi ìbàjẹ́ ó fẹ́ lọ́ọ̀tì ẹ̀ ah, ah. ẹ máa bẹ́tò lọ ẹ ṣe. ẹ ṣe. ojúmọ́ sà. ó ga o ẹ ká sọ o. a máa dé wà lọ́sàn-án fẹ́ wo náà. ìgbà mélòó <laughs> ọjọ́ ò pẹ́ lásìkò bàbá ẹ mọ ọ̀rọ̀ sà. ẹ kì í yí kìíní lọ. ok. ok. Hmm. nǹkan tí mo fẹ́ nǹkan tí mo fẹ́ sọ ọ̀pọ̀. Hmm, mo kí mo kí gbogbo àwọn callers ara ẹ̀ mo kí ẹni tó pè last mo kẹ́gbọ́n tó pè last. wọ́n gbọ́ o àwọn náà kí yín dáadáa. so ẹ pagbo. yes sir. lórí ti ẹ̀yin náà ní ẹgbà táwọn panel kọ́ hmm. máa fún yín. Mm-hmm. mo gbọ́. and ẹgbà tó bá yín ni pé ṣé nígbà tí ẹ fẹ́ di spíkà mm. ṣé ẹ ìwé ṣẹ́ sí àwọn èèyàn kan ẹgbẹ́ mo fẹ́ di spíkà mo fẹ́ di spíkà òjò torí ọlọ́run o máa tó bá ti ń sọ̀rọ̀ sí mi lọ́dọ̀ ẹ̀ máa yẹ kó sọ̀rọ̀ sí mi o ní ìdẹ̀ni yẹ kó bá sọ̀rọ̀ sí wọn náà lọ́dọ̀ tèmi náà o is that it? no. torí èmi ò mọ solidarity tí ẹ ṣe tí àwọn èèyàn bá ń ẹ̀wọ̀n lè tó bá tó bá jẹ́ irọ́ wà ń àá sọ fún yín pé irọ́ wà ń bẹ̀ kan understand irú ìtọ́ ní ipò gbowó lọ́wọ́ rosula ń sin irọ́ ni nǹkan tí mo mọ̀ dáadáa nìyẹn so èmi ò ní fẹ́ kéèyàn kun rán bí yé understand. ẹ pàgbo ẹ pàgbo hmm? hmm? can you just give me two minutes mi ní pẹ́ lórí phone ẹ jọ́ fẹ́ ọlọ́run. mo ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ lọ. Oh, ẹ má ṣe solidarity tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ yìí pé ah, for example wọ́n sọ̀rọ̀ ìyálájé ẹni towards the end of our program ẹni à ó dẹ̀ sọ òótọ́ kíníkan kíníkan wọ́n ní àgbo ẹ̀rọ ẹ wọ pé ó ní àgbè. What she did is nothing but What she did is nothing but ìyẹn lọ bẹ́ẹ̀ nìyẹn. so many times mm. so many times mo kàn mo kàn máa eye mo kàn máa fi ń wo woman yẹn ni. tí èèyàn bá fẹ́ jẹ́ kan wípé speaker lòun hmm. èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ come with boldness and um, and equity èèyàn gbọ́dọ̀ fi ṣe èèyàn gbọ́dọ̀ fi igbá kan bọ̀kan mm-hmm. at any time and that is when people will respect you for who you are for whoever that speaker is mm. but speaker tí ò bá ti ní ṣe yẹn mm. even that èèyàn kan bá ti ń rí ìgbàdẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbẹdẹ ìwé ìtọ́ máa ṣe máa ṣe fún ẹ kì í bọ́rọ̀ wọ́ọ̀dù wọn nínú fracas ìwé tó máa fi yakayanga ẹ̀ ogun ò ní expect ó máa ó máa ó máa regret pé ah kí ló sún mi sí ọ̀rọ̀ speaker mo ní mo wá ṣe yìí that is that true all those speakers that are two-faced that that are alábòsí hmm. tẹ bá wọn torí àwọn èrò hmm. ẹ ẹ bá wọn torí àwọn èrò àwọn òun èèyàn ni wá ó dẹ̀ ń dùn mọ́ mi bí àwọn èèyàn ṣe ń realize pé most of the people that support that enable all these all these crazy speakers we have on our social media because they are crazy uh, for example uh, Sunday Igboho is a national treasure if Nigeria does not recognize Sunday Igboho as a national treasure the region the Yoruba region recognizes him as a treasure to us so tí your kan that nobody knows nobody knows you mm. nobody it was as a result of Mark Zuckerberg's invention that's true. that people knows you nobody knows you even the Ìbàdàn that you claim you come from hmm. tó bá ṣe lọ sáwọn parts kan nìbàdàn tó bá sọ pé à ah, èèyàn báyìí báyìí iṣẹ́ mọ I'm telling you everybody ló ní fóònù àwọn èèyàn tó ní android phone ló pọ̀. wọn pọ̀. yẹ hmm. nírú ìbàdàn yẹn ní àwọn ìfìrí yẹn èmi padà wọ́n omi lọ́wọ́ tó bá dẹ̀ fẹ́ ẹ mọ èèyàn báyìí báyìí ó ní ògo ìbàdàn lòun àwọn èèyàn máa sẹ́gbà ọlá ni wọn làwọn èèyàn làwọn amọ̀ tó ń jógo ìbàdàn hmm. ó dẹ̀ ti kú hmm. láti ìgbà tọ́lá ni wọn ti kú kò tí ì sẹ́ńtọ́ tí ì fún lógo ìbàdàn àfàwọn tó bá ń fi orí ayélujára jẹ́ ògo ìbàdàn now and people are now on a program ó sọrú nǹkan báyẹn ó sọrú nǹkan báyẹn pé Sunday Igboho àti Shege Iya wọ́n practice sodomy uh. and people are clapping for her. Hmm. now she now went back to her cell nítorí àwọn ènìyàn blast ẹ̀wọ̀n àwọn kan wá ń ṣe shows wọ́n ṣe videos bẹ́ẹ̀ kìnnìkan kìnnìkan she came she came back from her cell after like a day or two tí ò lè ṣe show she came back from her cell and started maligning and manipulating àwọn ọpọlọ àwọn ọ̀dẹ̀ tó ń wù ó ń ṣò wọn ní mm, WhatsApp àwọn èèyàn náà dé wọ́n dè ń ṣe hosanna in the highest ẹni tó yẹ kó crucify tó ń ṣe hosanna in the highest ẹtọ ọkọ láàárọ̀ ẹ hmm. ẹni àmà tó dé pọ́ìntì tó yẹ pé gbogbo àwọn tó ń support àwọn tó ń enable àwọn tó ń ṣe pẹ́ńpẹ́ nǹkan tó ń ṣe yẹn hmm. ó normal a máa tó débi pé a máa máa identify wọn a máa rẹ́kọ̀ọ́ máa mọ̀ pé wèrè ni wọ́n. yes it's getting to that point now a máa yẹ kó máa mọ̀ wípé wèrè ìwọ tó bá ti mọ̀ pé o tó bá ń bá sùn lọ yẹ hmm. tó gbójú jáde tó dẹ̀ ń lo kíní ẹ̀ a máa yẹ mọ̀ wípé wèrè ni ẹ. if you can be doing that to that woman because oh, enablement of woman ẹ ló fi ń fi pé òun ní kíní kan. Hmm yes it is just that it is those people that are at back tó sọ pé ẹ máa lọ kò sí problem ó ní woman fi ń fi pé òun jẹ́ kinní kan àtẹ̀mí náà dẹ̀ ìwà ńlẹ̀ because I still kept that thing for èmi tí òṣùwọ̀n ò bá ti kùn èmi ò kì í mi níṣẹ́ ní ti fún ẹ tó òṣùwọ̀n ò bá ti kùn nobody nobody mess with my mom and go scot free I screenshot that comment wow. it was on your show she did that and so many other things but kò tí Kunto, nobody Kunto, I'm a guru. gbúrò gbọ́ hmm. everybody my welcome èmi gan You say, wọ́n my welcome mi bó ṣe welcome Lizzy lọ́jọ́ kìíní àná wípé welcome me to Saka wọ́n "I'm a máa máa sanwó sórí ẹ ní àwọn ni ah. wọ́n pé o fẹ́ ká máa sanwó sórí a bá ti jẹun a máa máa sanwó àmàlà sórí ẹ ní àwọn eh, kọ́lá máa ṣe fún ẹ ah. please stop doing solidarity for any yamayama speakers báwọn ẹ̀bá fẹ́ sọ̀rọ̀ nǹkan táwọn speakers ẹ ṣe ẹ kọ́ sọ̀rọ̀ mm. let people talk please ẹ má máa ṣe solidarity fẹ́ yàn kan because people these people does not even regard you so even you regarding them on your show I don't know why you don't need all of these people you don't need them you don't need them. <laughs> but nǹkan tí màá mọ̀ náà màá fẹ́ jẹ́ kí èèyàn mọ̀ pé à eléyìí báyìí báyìí ló ṣe rí àkọ́ explain fún wọn náà ni bá gbà wọ́n gbà ni tán bá gbà wọn ò gbà you understand ẹ jẹ́ pé bẹ́ẹ̀ I regard ẹni tó dàbí kiri you understand ohun tó ṣe rí nìyẹn God bless you sir. ọ̀rọ̀ ìfà ìtàdé sọ ẹ̀ adisọ́nà adisọ́nà ìrọ́dà sọ ẹ̀ adisọ́nà ẹ̀yìn òkò ọ̀dẹ lè pó wọn owó ọ̀dẹ pó wọn agbọ́n agogo tàwa lẹ́nu nǹkan tá a bá fọ àwa ti sọ àwọn òdẹ kì í jáde sọ̀rọ̀ ẹ̀ níyà tí wọ́n bá ti ṣe nǹkan tó wọ́ọ̀tì àti sọ̀rọ̀ sí wọn àní sọ so ẹ ṣe gan ẹ máa bẹ́tò lọ. Beep beep.